fọmọ ẹni agbọ́ awí fún ọ ògbà ni. tó o bá wọnú ilé àdìo ìyà kankan ò ní ọ jẹ o mọ máa gbádùn lọ́tún lọ́sì ni o ò lè bá ara bá ń bí fi gagbága o. ara bá ń bí onífọ́tò ara ta ló wá sọ pé kò pọ̀ ó pọ̀. ó yá another star. tí wọ́n bá wá ń pè ẹran oníwòkó wá kan nípa ṣé bí ìpè tiẹ̀ wà ní kalẹ̀ ràn yìí. n ò mọ rí o. ọ̀dẹ̀ ni ọ́ ọ̀dẹ̀ tó pẹ̀rin tó mú ẹ̀fì lọ́ọ́ yẹ̀ ní mí. yàtọ̀ sí ẹni tádì ó pa àdìó fúnra ara rẹ̀ ó ti yìnbọn jẹun. tọ́jú ah! Ah! gbogbo ìgbà tí bá lálàbà yìí mo mọ rí ọ ah! ọkọ rẹ báyìí yọkọ mọ rẹ báyìí yọkọ fà lé báyìí ni àwọn àbí ìjọba àbò ẹ̀rìn àbámọ̀ rẹ́rìn. òní ni mo fẹ́ bògo ni ẹ jẹ́ kí n fojú ẹ̀ gbolẹ̀ kí n já para. ẹnìkan kúkú òjijì àbó kúkú àbàdì àmì ǹjẹ́ ẹ ní tí ẹ lè fi rú onítọ̀hún tóbi jẹ́ pé onítọ̀hún lọ padà lọ lè bá wọn mọ̀lẹ́bí tí ọba pa wọ́n tí ó lọ bá wọn jà. kí ló dé gangan kí ló ń ṣẹlẹ̀ gan-an náà tí n bá dókè odò arábàbílì tí n bá dé sàlẹ̀ kí ló dé ìwọ nìkan ni kí ló ṣẹlẹ̀ náà. àwa ló yẹ ká máa ṣe ìdáná fún yàrá yìí. kémi ó mọ̀ lọ kojú ìjà ta ni mo fẹ́ bá ibi tọ́rẹ̀ ẹni bá tiẹ̀ ń lọ ibẹ̀ lèèyàn lọ báyìí. èmi rè wọ̀ ni lọ́wọ́ fún mi tó bá ṣẹlẹ̀ ní ọkọ̀. wá sọ́dọ̀ mi. Kó má nira o, kó má nira. Kó má nira o, kó má nira. Kó má mi má lè kókó o, kó má lè fún mi. Onílé àlùbáríkà, kó wá sọ́dọ̀ mi.

láti fọ́tílé wa. ọ̀rọ̀ sápá olórí ni àbó mọ̀ tó fẹ́ sọ mọ́ torí ká ló tẹ̀síwájú sí ni n bá dé pé kò já mi ni kò sí bá bálá kó bá bá ẹnì kankan tọ́jà ò bá ìtì ìtù tí yóò sọ fọ́jà wípé kó má pariwo mọ́ wọ́n bí ọ̀kẹ́rẹ́ lásán lásán ni ọ mọ̀ sáré nzó ajá ńlá tèmi bọ̀ lẹ́yìn rẹ yóò pa ọ́ jẹ ni láìpẹ́. ó mà dájú o ìkàsí ni ó pẹ̀lú ìjọ ni mo ti dé tẹ́ ti ń gbèrò pé kí n kú ọmọ ò tí ì yàgbẹ́ tán ẹ ti ń pètèpèrò àti nù díẹ̀ wo èmi ò ní kú ikú kankan bí kò ṣe yíyè. orí rẹ burú ọmọ tí ò tí ì yàgbẹ́ tán tá a fẹ́ nù díẹ̀ ó ti pẹ́ jù lórí ìyàgbẹ́ ni wọ́n iná tó bá lérí sí omi tani ọmọ kó ti ṣetán àti kú dànù ni ẹni àìgbọ́n pa ló pọ̀ o ẹni tí ọgbọ́n pa ò tó nǹkan tó o bá tún mí gulegule wájú mi wọ́n pa ọkọ tó di pọ́jọ́ ọkú rẹ̀ dèbí mo wí fún ọ bẹ́ẹ̀. a ṣòfẹ́ gbọ́ kò sí nǹkan tó lè fi mí ṣe. jẹ́ kó rí mi dọ́kídọ́ tó bá tún mí gúlegúle níwájú mi wọ́n pa ọ́ wọ́n pa ọ́ kó tó di pọ́jọ́ rẹ pé lórí burúkú. dọ́kọ̀ bẹ́ẹ̀. mo múra ọjọ́ kú orí tó bá fẹ́ gbé mi ń gbé ní pàdé aláwọ̀ fún orí mi tó gbè mí ló wá jẹ́ kí n mọ̀ ọ́n ilé agbéró dáfá àkókíṣẹ̀dá mi wá rọ̀ torí mọ̀ pé tí n bá délé agbélé dáfá gbogbo ètò ìṣòro mi ó ti dìbò tẹ́lẹ̀ kíṣẹ̀dá mi wá rọ̀ ah orí mi èmi o ìṣẹ̀dá mi má padà lẹ́yìn mi orí mi ṣìnà ti nípọn láyà bí èèrà aláàrú rẹ̀ ti lómi lọ́mú ó wá ń tẹ èmi àràmọ́kà tí ń pọ́ mọ́tò tó tẹ́ ẹ̀rọ ó ń tẹ èmi mọ́lẹ̀. Ah. ṣé o mọ̀ kó ti tó ìpàdé kẹta tí fásinà ti débi kí ló fà á. great emperor tí mo bá sọ pé mo mo kàn ń fa lálẹ́ nínú mi ò mọ̀ kó dà èmi àti ẹ̀ ò fojú kan rárá gbogbo tó sì ń ṣe òun náà sì mọ̀ pé kò ṣe tó yẹ kó ṣe ṣùgbọ́n nígbà tá a kúkú ríra kò jẹ́ kí n lè sọ pé nǹkan báyìí ló ń ṣe. bọ́ mi iná ni mí abojú lẹ́wúlẹ́wú àrà ńlá ni mí aborí ṣoṣo tí bá bínú tán gbogbo ilé ayá lulẹ̀ wò ó fásinà fẹ́ kí n fi ara mi hàn òun ni bí n bá sì fi ara mi hàn fásinà yóò tabalé yóò tàbùkù yóò ta bá wọn. great emperor ìwọ ló mú wa. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ẹ máa ṣe sùúrù náà ni ẹ kàn fún mi láǹfààní kékeré kan kí n fi àsìkò kí n fi yọjú sí kódà kó wà ní ihò ẹ̀ka máa yọjú sí torí pé ẹni tá a bá sìnkú ẹ̀ a kì í sọ pé ó rùn palẹ̀ ẹ fún mi láyè di ìpàdé tó ń bọ̀ fásinà máa wà kan máa wà rí àádẹ́jọ́ wà mí. Mr. DG, báwo ni my dear. ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run ibi tí ọkọ mi bá wà ẹ sọ fún mi ṣé bí mi ni mo ní ọkọ mi. mi ò understand ẹ o o ò rí soj kò wálé ẹ̀bùn ńgbà tó ọjọ́ tó jáde gbẹ̀yìn ńgbà tó máa jáde ibo ló sọ pé òun lọ after ọ̀sán àgbẹ̀yẹ kó dágbére fún wọn tó jẹ́ ìyàwó ẹ̀. ẹ̀yin àtọkọ mi yìí náà lẹ́jọ́ máa ń rìn káàkiri. ìyẹn rán gúúsì máa jáde ní láì dágbére ibi tó ń lọ ẹ lè wá sọ fún mi sìn pé ẹ mọbi tó wà. àná ìdùn kí n má parọ́ fún ẹ èmi gan ò mí mọ̀ pé kò sí àràǹdò mi mọ̀ pé kò sí ilé mọ́kàn pé ó tó jọ́ mi mélòó kan tèmi gan ti rí. for the last time ẹ jọ níbo ni ọkọ mi wà. but all the same ọmọ tó máa ṣẹlẹ̀ fọkànbalẹ̀ sọjí òrìṣà abẹ́rẹ́ náà kò lè sọnù gbogbo ibi tí ó bá lè wà mú mọ gbogbo ibi tí àjọ máa ń ṣeré sí ṣé you understand tí bá pinnu aago ẹ̀ tí yóò bá gbé máa ẹ jọ nítorí tọlọ́run gbogbo ibikíbi tẹ bá mọ̀ ní kẹ wà lọ. inú a máa wárí inú òun fọkànbalẹ̀ wọ́n a máa tọ́jú àwọn ọmọ ẹ̀ kò sí ní tó máa ṣe ọ̀rọ̀ ẹ̀dá. ìwọ lọ́hùn a máa ń pọ̀rọ̀ ìlúwe ó máa ń larunú. ó dàbí ìgbà pé àsìkò ti tó ti máa lọ sọ̀rọ̀ yìí fáwọn fámìlì ẹ̀ o ọmọkùnrin yìí fẹ́ dáràn sí mi lọ́rùn ni mi ìdẹ̀ nígbà fún ní ìnígbà fún bẹ́ẹ̀ lọ́lọ́run ò ní gbà fún kí ló dé. ẹ sojẹ yìí máa fọ ni o ok òun sáfókú ìwọkẹ <laughs> great empire <laughs> ìwọkẹ ibi tó ń kó sá lọ kó sáwọ ìwọ ẹka ok. okay great empire amú ẹ bẹ́ẹ̀ ó rò pé easy ok ò ń náwó bó ṣe wọ̀n ẹ́ ò ń ṣe bó ṣe wọ̀n ẹ́ inú ẹ̀ ń dùn ó àti tẹ́lẹ́dẹ̀ yìnbọn yín gbà ó kà ti sọ owó ẹ̀ sìn yìí ó ń ṣe tìkọ̀tìkọ̀ ó serious ibi tó bá wọn ẹ̀ kó tá wọn àwọn ẹ̀ bá ṣe kàn ní. ọ̀gbẹ́ni lọ́pẹ́dùs jẹ́ kí n ti try nù kí ni mo ti ẹ̀ ń pè fún àpọ́nlé gan ni kí n máa pè ó serious owó owó ìyàwó gbá kámọ́ o. dókítà ẹjọ torí Ọlọ́run ẹ ṣàánú fún mi ẹjọ má yẹn kọ ọmọ mi kú ẹjọ torí Ọlọ́run ẹ pùtẹ bá lè ṣe fún mi ẹjọ ẹ ràn mí lọ́wọ́ ẹjọ torí Ọlọ́run ẹjọ sáà. madam ẹ ṣe sùúrù ẹ jẹ́ kọ́rọ̀ mi yé yín nà torí ọlọ́run tẹ̀ ń sọ yìí torí ọlọ́run ò sí lọ́sítù ẹ̀yin gbìyànjú ẹ jáde lọ́wọ́ owó wa tẹ bá wá owó wa owó yìí la máa fi ra àwọn nǹkan tá a nídìí fọmọ yín ẹ rí parí ẹ máa yá ẹ má dúró síbi àìkẹ́ máa ní kí n torí ọlọ́run ìṣe ní kẹ́ jáde lọ́wọ́ owó wa. Ah, ok mo ti gbọ́ máa sáré lọ ní ìsìn máa sáré lọ ẹ ṣé gan ni sà mò ń bọ̀ mò ń bọ̀ mo dé tán mo dé tán. dókítà ẹni ṣe torí ọlọ́run ṣé torí ọlọ́run la fẹ́ fi ra nǹkan tá a ní ìlọsibítù yìí. ọ̀gá. yes mo ní kí n rán yín létí ni o ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé owó tẹ́ fẹ́ fún mi o nítorí ṣé bẹ́ẹ̀ mọ̀ wípé ìfaradà tí mo ní òun ló jẹ́ kí n di àkókò yìí síbi báyìí o tí ò bá kí n ṣe bẹ́ẹ̀ ni. Hmm. wo mo fẹ́ kó fòtò balẹ̀ èmi náà kò gbàgbé ẹ ìfọ̀rẹ́ sọ́kàn sórí ibi tí mò ń jáde lọ yìí i'm very sure pé tí n bá dọ̀ máa bá ìlú náà lọ́hùn-ún pàdé so tí n bá máa fi padà dé owó tí mo jẹ́ màá lè sùn tí n bá tẹ̀lé sàn tán at least máa san ètò pọ̀ díẹ̀ bẹ́ẹ̀. ẹ wọ́n ti ọmọ ẹ̀kú yẹn ló kọ̀ sí ẹ̀ káàzù nǹkan ọmọ yẹn ò kú i'm very sure pé tá a bá di star jẹ wọn á san ó kéré kò kéré wọn á sì san ọkọ. lára owó tó bá san yẹn là lè fi offset díẹ̀ nínú owó tí mo jẹ

iṣẹ́ fóníṣẹ́ o ẹlẹ́dá mi ṣamọ̀nà ṣàtọ̀nà mi. ṣàtọ̀nà mi mú mi mọ̀ ọ̀nà iye. kí ló ń dá mi lábàrá lójú ọ̀hún bẹ́ẹ̀ ah, ah, ó dẹ̀ ń tàpù mi pàpàpàpàpà kí ló rọ́ọ̀lù ẹ̀. Lara, why you punishing me? Who is punishing you? ó ti tó oṣù mélòó sí tèmi àti ẹ̀ta ti ṣeré lọ́kọláya. tí pọ́rọ̀ gidi ló ń torí ẹ̀ jì. bí mo dẹ̀ ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí ara mi ti kún i need it mo ní ìdí. Ah, ah, mo rò pé ó ya wèrè ṣá kí ló ń ṣe ẹ tó kí ló ń pùṣẹ sí mi no kí ló ń gún ẹ gàràgàrà sí mi you want to do what? <laughs> ẹ gbà mí ó fẹ́ ṣe kí ni ṣó rí pé òun ní rònú o ní ròrùn lábẹ́ bó ti léwu kó kéré mọ́ bó tiẹ̀ jẹ́ pé tẹ̀ fún wa tiẹ̀ yá lò nísìnyí mo sùn jẹ́jẹ́ jẹ́jẹ́ mi pé kí n lè fẹ̀dọ̀ lórí òróǹro mi òun dà mí lábàrà pàpàpàpàpà pàpàpàpàpà láàrin èmi àti ẹ̀ ṣó lè gbárù ẹ̀ ṣó lè gbárù ẹ̀ kó máa sùn kí wọ́n máa dà ẹ́ lábàrà látọjú oorun awítán lára ẹ̀ kún ara ẹ̀ kún ò lè lọ dà sọ́sà ò lè dà sókun òkè wá fi òpin mi ló fẹ́ dà sí lára náà sọ fún mi ṣé báwọn ẹgbẹ́ ṣe ń ṣe ló ṣe ń ṣe yìí òun lọ béèrè báwọn ẹgbẹ́ ṣe ní happy home tínú wọn ń dùn tọkàn wọn balẹ̀ pẹ̀lú ìyàwó lé wọn wàá máa pariwo dókítà ni ẹ́ dókítà ni ẹ́ dókítà wèrè wo ni ẹ́ hey i am a doctor i am a. sórí ìjọkíjọ tó o bá tún tàpù mi bẹ́ẹ̀ yẹn látọjú oorun tí ọlọ́run bá gbà mí láyè tó wò ó nínú ọlá ẹ̀ tó gbà mí láyè tó jẹ́ kí n ráyè rápálá wọ inú kitchen sórí tí n bá mú ọmọ rogun tí n bá mú ọmọ ogun màá làámú ẹ ní orí wàá gbàbẹ dọrùn alákejì ìwọ ọlọpọlọ lílọ burúkú yìí torí ẹ bá pé tí làákàyè ẹ ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́ normally o ò lówó lọ́wọ́ o tún sọ fún mi pa ara ẹ kún ara ẹ tún le ah, ìyá tó máa jẹ́ ń jọ yẹn níjọ́ tó bá sọ bá mi dọ́rú ẹ̀ wò ṣe bó mọ mi tó ṣe nǹkan tọmọkùnrin ṣe tí ò ṣe nǹkan tọmọkùnrin ṣe ìjọkíjọ tó bá mi lọ́rọ̀ ẹ̀ wò tó sun oorun tí àwọn ọmọkùnrin ń sùn tí wọ́n fi ń jẹ èèyàn ah, ikú pa ẹ́ kí ló gbọ́ tí mo sọ ikú pa ẹ́ àwọn wí tọmọ kan I'm a doctor doctor olórí burúkú tí ò ní láárí doctor olórí burúkú tí ò rí iṣẹ́ ṣe ara tiẹ̀ ń le ó lọ bèrè báwọn ẹgbẹ́ ẹ̀ ṣe ń ṣe ó bèrè lọ́wọ́ àwọn ẹgbẹ́ bó ṣe ní happy home lórí pé mo fẹ́ ṣeré lọ́kọ. orí ẹ ló dàrú orí ẹ ló yí amukun mẹ́kọ. o ṣeun. njọ́ tó bá tún fi njọ́ tó bá tún fi irú ẹ̀ lọ mí njọ́ tó bá tún fi irú ẹ̀ lọ mí ò ní ṣe irú ẹ̀ mọ́ láyé ẹ̀ orí ẹ̀ dá lọ́rùn ẹ̀ irú ọkùnrin ìsọnù wo leléyìí mo ewà yín ń sìn mo ti kọjá lọ́kọjá ó dá mi padà sẹ́kọ̀ọ́ street. ìyàlá bá gbé ní ìṣọ̀lẹ̀ kékeré àtúngorí ẹni. ìyàlá bá gbé ní ìṣọ̀lẹ̀ o kékeré àtúngorí ẹni. ẹ̀yin ni mo wá rí sá. mi ò lérò pé mo lè bá yín ṣiṣẹ́ ní bíbá ìmọ̀ sá. kí ló dé o. Ah, ẹ ń béèrè ẹ mọ nǹkan tó dé náà because ẹ ti jẹ mí lówó oṣù mẹ́rin sí tó bá doṣù tó ń bọ̀ ó máa doṣù márùn-ún ah oṣù mélòó ló máa dà nígbà tọdún yìí bá máa parí ah ẹ wo ìdílé léyìí o mi ò lè bá yín ṣiṣẹ́ mọ́ ẹ ṣé ẹ ṣé mo dúpẹ́ o. ẹ̀yin kọ́ kí la rí gbọ́. èmi ibo ni jẹ́rọ̀mí wà á lọ. oda ah, dà ọ̀gá tèmínà bá ni mo fẹ́ fìwé o mi ò ṣiṣẹ́ o níbo ni mo fẹ́ máa gbé nígbà tó jẹ́ pé inú hospital tí mo ti ń ṣiṣẹ́ ibẹ̀ náà ni mò ń sùn ẹ wo ọ̀gá èmi á sì máa rọ́jú ni o ṣe é rí ni màá fi ṣe èmi á sì máa rọ́jú ń màá sì máa bá ṣe máa anybody a ní patience kankan o àwa ta ríra wa náà lélẹ̀ alẹ́ ní ìwọ́de ó lè máa lọ. mú mi mọ̀ ọ̀nà iye ah. kó má nira kó má nira kó má lè koko. ìjọ wo ni mo fẹ́ ṣe gbogbo ilé ìdá ṣé bí mo ṣe fẹ́ máa bá a lọ náà yìí kó má nira o kó má nira kó má lè kókó kó má lè fún mi àlùbáríkà kó wá sọ́dọ̀ mi. Sọjí kó má nira o. wà á kò jókòó ní tiẹ̀ wàá ṣe hmm. ṣọ pé hmm, hmm, tó máa ń ṣe yẹn igun ẹ̀jẹ̀ kan nìyẹn tó bá ṣe igun ẹ̀jẹ̀ méjì ni. <laughs> bẹ́ẹ̀ ni wọn mm, mm, ẹ̀ yìí kò wá solution ṣe sí láìfù ẹ̀ ẹ bọjọ sọ fún mi ṣé wo nìkan ni dókítà ìwọ nìkan ló máa ń kọ ronú láyé ẹ láti wò kó fẹ́ jẹ́ dókítà sọ fún mi náà àìmọye ń tó rò ó bóun fẹ́ jẹ́ dókítà nílé ayé òun tó jẹ́ pé pure water ló ń tà àìmọye èèyàn tó wò wípé òun fẹ́ jẹ́ dókítà nílé ayé òun tó tẹ̀lé pé ó ti practice ẹ̀ gan tó lọ sí school tó ní certificate ẹ̀ lọ́wọ́ tó lè kó ń padà ń ṣàgbálẹ̀ so kí wàá ní problem ẹ̀ lórí ọ̀rọ̀ doctor ṣe doctor dé òun nìyẹn ọmọ wa wà lọ́dọ̀ àǹtí mi láti jọ ọjọ́ yìí àròwọ school ẹ̀ san o ò tiẹ̀ mira o ò turn up o ò wá bó ṣe fẹ́ wówó lọ wàá wá jókòó síbi wàá máa ronú òṣì wàá máa ronú wèrè gbogbo ètò ń ṣe yìí kò lè fi solution sí problem wa o. Yeah tó bá dẹ̀ ti mọ̀ wípé o ò fẹ́ turn up mo wá aṣọ ẹ pé màá ṣe nǹkan tí obìnrin ẹgbẹ́ mi ń ṣe bóyá o turn up ńgbà yẹn bóyá o máa level up ńgbà yẹn. dúró tí mi ò bá turn up wàá ṣe nǹkan tí àwọn obìnrin ẹgbẹ́ ń ṣe ó dáa jẹ́ ń bèrè kí ni nǹkan táwọn obìnrin ẹgbẹ́ ń ṣe. <laughs> ó tún ń bi mí ó tún bí mi o ah, nǹkan táwọn obìnrin ẹgbẹ́ mi ń ṣe tán fi ń ní owó lọ́wọ́ òun ni mo máa ṣe nǹkan tí àwọn obìnrin ẹgbẹ́ mi ń ṣe tán fi ń jẹ́ èèyàn òun ni mo máa ṣe nǹkan tí àwọn obìnrin ẹgbẹ́ mi ń ṣe ẹ́ tí wọ́n fi tó ẹgbẹ́ tán ju ẹgbẹ́ lọ òun yẹn gangan gangan gangan ni mo máa ṣe má wulẹ̀ bí mi má dẹ̀ rà rò sẹ́yìn ah, ó mọ nǹkan tí mò ń sọ náà ó lè tó ń pretend. sórí bíi mímì náà ni mo ti wá ní problem pẹ̀lú ẹ kí ló dé tó tún sórí báyìí kí ló dé tó sọrùn báyìí solution ni kò sọ náà ṣó lè sọ̀rọ̀ ni kí ni solution sí life wa kí ni solution sí problem wa ṣọ́rọ̀ doctor iná ló ṣì ń rò ok tó bá pẹ́ doctor ló choose láti fẹ́ ṣe láyé ẹ̀ o lè wá another business náà mọ̀ náà àìmọye doctor tó yẹ pé ó ń ṣe pos àìmọye doctor tó ń ta recharge card ṣé o ò gbọ́ rí ni ṣé o mọ̀ wípé inú ìdọ̀tí lówó wà ni tó bá lè mówó nínú ìdọ̀tí lọ mówó lẹ́nu kìnìún gbà yẹn ọ̀wá jókòó sọ̀rọ̀ ṣá hun ẹ yẹn ó máa ó máa ó máa ó máa ó máa mú wàhálà dání láàrin èmi àti ẹnjọ kan o ó máa mú wàhálà dání láàrin èmi àti ẹnjọ kan o níwèé ṣá obìnrin ni mí obìnrin ni mí bí a ti bá jáde síta. Si tí bá sunkún sọ̀tún tí mo sunkún sósì àwọn èèyàn á ràn mí lọ́wọ́. òhun yẹn ni mi fẹ́ gbọ́sẹ̀ yẹn ṣe òhun yẹn lórí òhun yẹn mo lè sẹ́ ń gbọ́sẹ̀ òhun wẹ̀rẹ̀ wo òhun àtọ́dún wo òhun tí ò wọlé fún wa ṣé òhun gbọ́njẹ sórí tébù ẹ ni. onímàlà ọ̀làmàlà kọjá mẹ́ni ọ̀là ọkàn bọ́dọ̀ la àwọn ọ̀ka ni wọ́n ń gbórí ìtẹ̀ tí wọ́n ń yọrọ ọ̀la àwọn èrè ni wọ́n ń gbéná àbàtà tí wọ́n ń yọrùn yìí àwọn àgbàdo abẹ́ ìtì ẹ̀yìn labara wáyé ibi èjì adéwáfólú ìran ọmọ aṣọ òṣàláwẹ̀ adéwáfólú tí í ṣọmọ ìràgbìjì àwọn ọba àwọn ìjòyè ìran ẹni ní wẹrí ọlá ìran èrè ní wẹrí ọ̀ṣùmárè. kó má nira o kó má nira kó má nira o kó má nira kó má lè kókó o kó má lè fún mi àlùbáríkà kó wá sọ́dọ̀ mi kó má nira o. gbogbo ìṣẹ́rẹ́ ní ṣẹ̀kẹ̀ adúláfọ̀rún mìlà tó bá mójú ẹkún sun ìràwọ̀n rẹ̀ gbogbo ọ̀nà kánlẹ̀ ẹ̀bọ ni kó wá ṣe rírọ̀ ẹ̀bọ amágbéni àtètè kẹ́sù àgbéniyàn ẹ̀wọ̀n àbániláròṣẹ́ ogun àròṣẹ́ ogun la àbánilẹ́sẹ̀ ọ̀pẹ̀ sọjí. bàbá. ẹ ifá ní ọ̀là ọ̀lù àmọ́ ifá ní kó ṣe sùúrù pé ọ̀rọ̀ rẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ọ̀rọ̀ rẹ èyí ṣe tí à ọ̀rọ̀ rẹ yìí ṣe ohun tí à á kọ́jú ọ̀la hmm. torí sórí bó tilẹ̀ ò kẹ́dà ò sáré tó bí a ò bá kọ́ ọ̀la mọ́ ń tọ̀ kọ́ lílà ẹni tẹ́lẹ́dùn àbá sì ti kọ́ ọ̀la mọ́ bọ́ bá ṣiṣẹ́ látàárọ̀ dọ̀sán yọ padà lówó náà ni hmm. àmọ́ iṣẹ́ òrọ́rọ̀ tiẹ̀ kì í ṣe pé ifá sọ wípé ọ̀ọ́ni là hmm. ó ní kọ́ ọ ṣe sùúrù pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni. Mm o ò gbọ́dọ̀ fi kánjúkánjú wá owó nílé ayé hmm. ẹ̀rọ àbínú kéékèèké kan ní kàǹbẹ̀ láàrẹ̀. bàbá ó dàbí pé kí n ní ẹ understand àbí pé ifá ò understand sáà kò yé yín ni embarrassment yìí pọ̀ jù the frustration is too much ní pé kéèyàn gbìyànjú mò ń jára mọ́ṣẹ́ kéèmí náà lè jẹ́ èèyàn ni. Mm okay i'm a medical doctor for god's sake tí mo dẹ̀ ní private hospital tèmi àmọ́ kí wàá ní kókó private hospital tí mo ní tí mi ò lè sanwó òṣìṣẹ́ ẹ wo ẹ jẹ́ kí n tún áàdì kan sí aṣóòótọ́ lọ̀rọ̀ àwọn àgbà tó ní wípé tó o bá ti lówó má gbìyànjú àti bá wọn fẹ́yàwó because there is no way tó máa fi fẹ́yàwó tó ò ní bímọ kí wàá ní kókó ọmọ tó o bí kí ni àǹfààní ọmọ tó bí tó o lè ṣe bíi bàbá àbí kó wà bold enough láti fún wọn ní nǹkan tó fẹ́ sound education bàbá i'm going through a lot the frustration is too much. kò dìgbà tó wí. ẹ wo kò yẹ kí n máa sọ fún yín pé bóyá ìyàwó mi òun ni ọkọ nínú ilé gbà tí ò bá sí owó kò jẹ́ kí n gbádùn kò jẹ́ kí n sinmi ẹ wo mo fẹ́ kẹ́ come to my aid ẹ understand situation mi kí la lè ṣe sí i ìyá yìí ti pọ̀ ju bàbá. Hmm. sọjí. bàbá. sọjí nígbà tí èyí ṣe pé ègùn ló ń sọ nbí yorùbá kan náà yìí ló sọ yorùbá lèmi náà sì ń sọ oníbóyá mi ò gbọ́ ọ yé àní ifá ní kọ́ ọmọ kọjú ọ ṣe sùúrù ifá ní ọ̀ọ́là àmọ́ kó ṣe sùúrù nítorí abilu kéékèèké kan ní kànbẹ́là rẹ̀ hmm. a rúbọ a ṣètùtù ọ wà gbé ẹbọ ń lọ sí kòríta mẹ́ta hmm. lẹ́yìn tó bá ṣèyàn ọ wẹ̀ bọ́ ọ bá ti wẹ̀ ẹ̀kọ́ dámidá yìí kù ọ̀la ọ̀rọ̀ rẹ ò gba kánjúkánjú ọ̀la ẹ̀kọ́ wa wò bí nǹkan ò yí padà bí ò yí padà ọkọ̀ yìí o. ìtumọ̀ ẹ ni pé tí n bá ti lè ṣe nǹkan tẹ́ ní kí n ṣe hmm. gbogbo nǹkan tí mò ń fẹ́ máa bọ́ sí. lọ́lá àwọn ọ̀run malẹ̀ lọ́lá elédùà. ẹ bàbá kó má wàá pé nítorí mo ti rẹ́dì mo ti rẹ́dì báyìí. ṣíṣe náà ni ìwọ ìwọ wọn ṣèyọnu ọmọ lọ jẹ́ sí mi hmm, ọmọ gidi lọ sì jẹ́ níwájú mi mọ́ lọ èmi ò ṣe gbogbo ètò àwọn ìwẹ̀ tó wẹ̀ àti ohun tó gbé lọ nìkan láṣẹ eh, dáadáa yìí nígbà gbogbo ẹ̀ bá wá yí padà eh, ohun tó bá wá wùn ọ́ kọ́ wá ṣe fún bàbá rẹ̀. ẹ ṣe gan èmi náà máa ń ṣe ọmọ gidi sí yín ẹ ṣe gan sa ah, díjì so gbogbo ọ̀rọ̀ tó máa ń sọ ń gbà ẹ̀ ó padà ṣe wípé kò ń ṣe gbogbo ẹni tó bá kàwé tó mọ̀wé nìkan ló máa ń ṣoríire àṣẹ ẹni tó bá mọ̀wé ó máa ń ṣoríire dẹni tó kàwé lọ́ngbà mi ah in mo bẹ́ẹ̀ yọ̀ inú mi dùn bí mo ṣe rí ẹ gan-an ah, àbúrò mi báyìí lóòótọ́ ni mo kàwé I studied medicine ṣùgbọ́n rántí ń gbà yẹn at the end of the day mo determine láti ní private hospital tèmi but nǹkan ò lọ déédéé mo ṣàkàn lè mú náà ni àti sanwó staff ńgbà mí gan wàhálà ni so a lot of frustration ni mo bá pò ó in fact mi ò mọ̀. Ah, sog kò dìgbà tó sọ fún mi me are looking at you mo ti mọ condition tó wà ó yọ lára ẹ o kì í ṣojú ẹnìkan ló ti yọ o ó yọ ní gbogbo ara ẹ pé òun pass through a lot of things bó ojú mọ ọjọ́ ló máa ń pẹ́ ìpàdé kejì mo rántí ìgbà táwa secondary school tí mo máa ń sọ bí eré bí eré pé ẹ ẹ soj èèyàn brilliant kò sọ pé kó lówó o èèyàn láti smart now mo rántí dáadáa pé ìwé ẹsẹ̀ ìjẹ́ tí mo ń wo yìí ọlọ́nkẹ́ ọmọ tó ń pè níwèé o brilliant gan tó o bá ti ṣe first second ni ó wá pẹ́ jù àìrú ẹ̀rí wọn máa ṣe third èmi tó jẹ́ pé èmi èmi gbà tó jẹ́ pé thirty two thirty three ní nọ́mbà mi ó ti ó ti wọ́n ti register ó ti kọ́lẹ̀ fún mi mo n sọ fún ẹgbà yẹn pé ọ̀gbẹ́ni smart tó bá ti smart now èmi sì ti mo smart mo ti beat tó brilliant wàwa méjèèjì lónìí ń mo dẹ̀ ń sọ̀rọ̀ yẹn gbà òun rí bí tó jẹ́ pé ẹ̀ ń sọ̀rọ̀ eré ń sọ̀rọ̀ eré now look at yourself but all the same kò ṣe pé ìwọ náà ò o because pẹ̀lú ìwé tó ka yẹn ni ẹ̀ náà so wà ókè náà ọlọ́run ò náà lẹ́kún kájọ máa dúpẹ́ lọ́dọ̀ pé mo gbàgbọ́ pé kò sí nǹkan tọ́lọ́run ò sì lè ṣe ó sì wáyé bẹ́ẹ̀ ni with time mo gbàgbọ́ pé o máa rí ojú fún mi ní account number. zero zero two five eight one eh, fcb. so kò dìgbà tó sọ èmi fúnra mi mọ kí ló lè máa undergo with this condition. ah you can't just imagine. Oh, bọ̀ kí lè fẹ́ ṣí tí wọ́n bá bá rẹ̀ kan o máa o máa yeah. five hundred thousand. oh no no no no kí lajọ rẹ fún. o understand this is going to go a long way irú àwọn staff mi tí mo jẹ lówó yẹn má tẹ̀lé offset díẹ̀ ń bẹ̀ ò ṣe gan-an mo really appreciate ẹ̀ ò ṣe gan-an. Ah, ọ̀dà ah. jákèmí ọ̀yá jákèmí tó wá bọ́ọ̀sì brain ni owó tí mo fún ẹ kéré gan o mi nípa ọlọ́tàn ẹ̀jẹ̀ nínú tó wà nílẹ̀ lọ́wọ́ mi o wò mí nà ọlọ́run kẹ́ mi construction company ni mo dẹ̀ mo iṣẹ́ tí mo ní lọ́wọ́ lọ́ba mi ń bá ẹ sọ̀rọ̀ yìí no no no no torí pé mo smart ni o <laughs> my dear ti torí pé mi smart ni o o kàn lè jókòó tẹ́tẹ́rẹ́ ṣé you understand so torí pé o sọ pé o ní issue pẹ̀lú hospital yẹn ló jẹ́ kí n fún ẹ lówó yẹn àwọn nǹkan tó bá rò pé lè fi ṣe kò lè tètè kò lè bounce back tí o bá tó wá bá mi o máa fún ẹ sí o. ṣe gan mo appreciate ẹ eh, no problem no problem màá tún eh, kó bá mi kí family. ìwọ náà bá mi kí family <laughs> <laughs> ẹ ẹ rẹ ẹ ẹ take care. Dèjì sórí ibi tọ́rọ̀ dé mo ti accept fact pé mi smart but mo believe that kò tí ì létí jù mo fẹ́ kó help mi má fún mi lẹ́jà jẹ mọ́ mo fẹ́ kó kọ́ mi bí wọ́n ṣe ń pẹja frustration yìí ó pọ̀ ìwọ náà dẹ̀ mọ̀ anything tó bá lè ṣe fún mi inú mi máa dùn help me, Dèjì. ẹ̀sùn jẹ́ ọ̀rẹ́ mi ló jẹ́ kò dẹ̀ sí reason fún mi láti ní ìrànlọ́wọ́ tí mo lè ṣe fún ẹ kí láti má ṣe because o ṣe burúkú sí mi nígbà tá a wà ní kékeré mo níbi tí màá mú ẹ lọ tí bá ti mú ẹ débẹ̀ yẹn soj tí wọ́n bá ti gbà ẹ kórí ẹ má gbàbòde ni o tí wọ́n bá ti gbà ẹ wọlé láàrin three months wàá gbàgbé kò jìyà rí láyé ẹ i'm telling you. ìwọ náà bó ṣe ń sọ̀rọ̀ ọlọ́run máa gbà mí ni ìwọ náà mọ̀ pé cv mi ó complete mo brilliant now so there is no even kó jẹ́ interview ni o mọ̀ pé màá excel so kò wọ́n máa gbà mí. <laughs> bàbá yìí ò lè change soj ò lè change ọ̀rọ̀ brilliant yẹn náà ọ̀nà brilliant náà ló tún padà sí ó dàbí tá à ń lọ yẹn brilliant ò work ń bẹ́ẹ̀ o kéèyàn smart ló máa work ń bẹ́ẹ̀. so smartness ẹn kò sí wàhálà. bò pẹ̀lú connection tèmi gan ní torí mo lẹ́nu ń bẹ̀ so àti àwọn èèyàn tí mo mọ̀ ń màá jẹ́ kán mú ẹ lọ ọlá la máa lọ o. Ah, kó ló yálé nìkan mo ti rẹ́dì kí ni mo ń ṣe. ìpò èmi fúnra mi mo ní mítìn mo ní mítìn kan tí mo lọ lé ti máa ní láti àtẹ́sí ṣe jẹ́ ká fi sí ọ̀la so that màá lè mú ẹ débẹ̀. jẹ́ ṣe gan-an mo ìlówó nu dra mi lẹ. great emperor ọ̀rẹ́ mi ni Dr. Fashina láti kékeré lèmi àti ẹ̀ ti bẹ̀rẹ̀ ìrìn àjò ayé wa ó jẹ́ nìkan tó lọ́n kẹ́ láti kékeré tó bá sọ pé èèyàn fi kò láti sẹ́ni tó mọ̀wé nínú wọn rè mi ò ní gbàgbé láéláé ọlọ́nkẹ́ ó brilliant jùlọ wà lọ dáadáa ṣùgbọ́n olúwa mi bó ṣe mọ ló ṣe mọ yìí bó ṣe ró òun ló ṣe ró yìí ó jẹ́ ni tó mọ̀wé ni ṣùgbọ́n kò mọ̀wé ó wá ń wo èmi tí mi ò mọ̀wé <laughs> tí mo mọ wéèwò wá rí i pé ó rí bọ́lá ṣe kẹ́mi ṣùgbọ́n ojú ọmọ tó dáa ó wá súnmọ́ mi ó ní kí n jọ èyí tí mo fún un lówó tó kí n má fóun lẹ́jà jẹ mọ́ kí n kọ́ wọn exactly bí wọ́n ṣe ń pa ẹja lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bẹ̀ mo wá gbà òun ni mo ṣe wá mo wá olúwa mi bá mi dá mọ́ wọn tọ́. ẹnjíníà ṣó o ti tẹ̀ nínú dáadáa. dáadáa o ti jẹ́ kó mọ̀ pé ó máa kán lómi láì mọ̀wẹ́ ó ti jẹ́ kó mọ̀ pé iná tó ń jó bùlàbùlà á wọnú ẹ̀rẹ̀ kọjá láì bẹ̀rù ó ti jẹ́ kó mọ̀ pé kìnìún ẹnu kìnìún inú ẹ̀ lọ́rùn la máa wọ̀ láti lọ gbóore o ti jẹ́ ó mọ̀. gbogbo ẹ̀ ni mo ti ṣàlàyé fún un sì ti gbà láti ṣe. n gbọ́ ó ti gbà. mo ti gbà sá. mo ló gbà. ó ti gbà olúwa mi. ó ti gbà sá gbà láti fojú ẹ̀ kanlẹ̀ kò dẹ̀ lówó lọ́wọ́. bẹ́ẹ̀ ni sà. ó ti tán àṣẹgun okú oríire okú oríire. Ah! ọ̀dẹ́rú eléyìí wò yé yé yé yé yé yé sọ fẹ́ gbò tọrọ. o ti lọ rè é yàn kan bí tágbọ̀n ti ga ibi tó ti lọ rè é yàn kan yìí ó ti ga jù ah, ah. dúró náà sọ̀rọ̀ lọ́ọ́ máa ń lé ni. mo ní. ọ̀ láyà ń lé mo ní bàbá. ọ ní mọ̀lẹ́bí ah. tó o fi wò sùnsùn tó o fi fẹ́ gbẹ̀mí ara rẹ̀ nígbà tí o ti dà káì eléyìí tó ṣe ikú díẹ̀ káàtó ó kú díẹ̀ káàtó ah, ọmọ tó ọdún wò ni o ti lọlẹ sílẹ̀ kúkú o ti wọlé ikú ikú ti ń nù ọ lóúnjẹ ọ ń gbà lọ́wọ́ ọkú ikú tẹ́ bẹ́ẹ̀dì fún ọ ọ ń sùn sórí bẹ́ẹ̀dì tí kú tẹ́ gbogbo nǹkan ni ikú ń ṣe fún ọ gbogbo ẹ̀ ló ń gbà ah. wọmi ikú tó ń tẹ́ bẹ́ẹ̀dì fún ọ ọ fẹ́ pa ọ ni o bẹ́ẹ̀ ni ikú tí sì ń fún ọ lẹ́yìn jẹ ikú fẹ́ pa ọ ni ah. sọfẹ́ gbọ́ bó o ṣe wà yìí ikú ti súnmọ́ ah. ikú ń bẹ lẹ́yìn rẹ kódà ìṣẹ́jú díẹ̀ báyìí ló kù kọ nínú òǹkóńkó ah. kọ kọjá lọ síbi tó o ti wá. má jẹ́ kó ṣe bẹ́ẹ̀ bàbá ẹ ṣe sùúrù ẹ wo wọn ní tá a bá ń sáré pé ká má tẹ̀ tá a bá ti tẹ́ tán ká má kú látún máa sáré ẹ̀ ẹ wo lóòótọ́ ọmọ kékeré mi ti fojú dẹ̀rì ẹ wọ́n ní tọ́mọ kékeré bá ti fojú dẹ̀rì ẹ̀rì máa gbé àmọ́ ẹ má jẹ́ kẹ́rì gbé mi ẹ wo ọmọ kékeré tèmi ti sádọgba ẹ gbà mí ẹ jọ bàbá. dákẹ́mbi tó déhùn dákẹ́mbi tó déhùn ah. ọmọ àpọ̀ gbà mí bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ ó yẹ kó sáwá bí ọgbà mi kó gbà mí ó lè gbà ọ́. ọwọ́ dànkẹ́rú tán ọwọ́ ń sábà òní kí n gbà ọ́ sọ fẹ́ gbọ́ kò sí nǹkan kan tí mo lè gbà ah. ọgbà mi ò lè gbà ọ́ nítorí pé o ti bà nǹkan jẹ́ jìnnà ọmọ ah. pé n tọ́ dánwò yìí bí èèyàn kan bá dúró tó bá lóun fẹ́ gbà ó lè lọ́wọ́ kú kẹ́ẹ̀ olúwa rẹ̀ ọ̀fọ̀ rẹ̀ di yóò fàyà rẹ̀ di yóò fi ẹbí rẹ̀ di tẹ́ni ò bá sọ̀ra má kó mi sí bọ́ọ̀bọ́ o dákun. ẹ wò tẹ́ ẹ bá tẹ ìwọ láǹkan mi ẹ wọ láǹkan kan mọ́ mi lára bàbá tó bí mi lọ́mọ fásinà ẹ jọ ẹ gbà mí bàbá anything tẹ bá lè ṣe ẹ jọ ẹ ṣàánú mi bàbá mi ò gbọ́dọ̀ kú. gbèsè ah, sóúnjẹ rẹ nígbà tẹ bá ba nǹkan jẹ tán ẹ wà mọ ní ká wọlá kínní kan ká wọlá kínní kan ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ọ̀dà ọ̀dà tí n bá tiẹ̀ wá gbé ìgbésẹ̀ kan náà gbogbo ìgbésẹ̀ sí ìgbésẹ̀ tí n bá tiẹ̀ wá gbé náà bọ́ọ̀sì dé ìbáyìí ọ̀ gbọ́dọ̀ tẹ̀ta mọ́ o ó wà ń yà yín odidi ijọ́ méje gbáko tọ́ọ̀ ní jáde ìyà yín ni wọ́n ti sì ọ́ tọ́ọ̀ ti jiná wọ́n sá ọ nígbẹ́rẹ́ wọ́n kun ọ lọ́sẹ̀ tó fi wẹ̀ ó di àṣejẹ oríṣiríṣi nǹkan láṣẹ fún ọ nítorí pé tó o bá ṣèèṣì jáde síta mo fi elédùnmọ́ rẹ̀ ọba tó ṣẹ̀dá mi mo fi búra tó dá mi tí ó sì pa mí ńgbà tí n ò lérò tó o bá gbé ẹsẹ̀ kan síta láàrin ìṣẹ́jú méjì bí kú ọ̀pá gbẹ̀mí rẹ̀ ajẹ́ kí bàbá mi kọ́ ló bí mi. bàbá even kẹ́ni kí n lu ọdún kan kí n fẹ́ lọ ṣe ń ta kẹ́ni kí n máa gbé bí for life mo ti débi tí n máa gbé nìyí. ọ ṣe kúkú sọ bí ìdílé kan ọmọ lọlé yín mọ. ẹ má bínú sá ẹ má bínú sá. nígbà gbogbo ẹ bá dàrú ẹ wà máa tẹ́wọ́ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ máa tẹ́wọ́ káàkiri ìrókò ti wó sílé ìlàgbà yìí iṣẹ́ di ṣíṣe gbogbo tó bá yẹ kí n ṣe báyìí wọ́n bẹ̀rẹ̀ nítorí pé ọmọ àwo ni ọ́ ah. bẹ́ẹ̀ kò bá gún ọmọ àwo lẹ́sẹ̀ ẹsẹ̀ ògbèrè láti yọ wọ́n ràn lọ́wọ́ bí bàtẹ́ wàá bá ọ wí ó dìgbà tá a bá parí gbogbo ètùtù ṣùgbọ́n o ò lè kú ibi tí ó wàá já sí ìhun lèmi ọmọ kò jù bẹ́ẹ̀ lọ mọ̀ ń bọ̀ lọ́kọ́kọ́ wá fi kàlẹ̀ sí yẹn wọ́n jáde o tó o bá gbóhùn pé mo ní kọ́ ọmọ àbò èmi kọ́ ikú tó fẹ́ pa ọ́ ni o. jáde òun nìyẹn o mo sọ fún yín àbí mi sọ fún yín a ní iṣẹ́ dókítà iṣẹ́ nọ́ọ̀sì tẹ́ ẹ̀ ranjú tẹ́ ẹ̀ ran yà sí yìí kò ń ṣe lásán àfi kẹ́ ẹ ti dira kẹ́ ẹ ti múra ẹ̀bẹ̀ òun nìyẹn o dókítà ó gbéra báyìí ó kúrò ńlé ó fi fóònù ó fi gbogbo nǹkan ta fi connect ẹ ó fi sílẹ̀ sílé ó lọ ta ló mọ ibi tó rìn lọ ṣe rí èmi o èmi ò wá bá yín lọ́rọ̀ sọ oṣù kan báyìí ló kù fún mi láti lọ ilé iṣẹ́ yìí lẹ́yìn oṣù kan mo lọ nìyẹn. jọ wàhálà tó ṣẹlẹ̀ yẹn báwo ló ṣe kàn wọ́ o dókítà kó fóònù lẹ o ó lọ o kò dé o kí ni tiẹ̀ ń bẹ̀. ṣó ń gbọ́ kejì ẹ̀ àbó ó mọ ọkọ tó ń ṣẹlẹ̀ ṣá. pé kí ni. sórí tí wọ́n bá ti lọ wá dókítà tí wọ́n bá rí dókítà gbogbo àwa táwa níléeṣẹ́ ilé ẹ̀kọ́ kan báyìí lọ́wọ́ máa kó kọ́ndẹ̀ tó wá kó èmi èmi o ajá fọ́ òpè àsúrò tètè kò kọjá ilé ọ̀rọ̀ mùgọ̀ lásán ló sọ ṣàfihàn. ọkọ wa ọkọ wọn kí ló fi kàn wá bẹ̀. ọ̀rọ̀ mùgọ̀ lásán ló sọ ṣàfihàn ẹ̀ sọ. ìran ọ̀gẹ̀dẹ̀ ìgbé sí odò kó yàgàn kò ní lè mọ mi. kó má nira o kó má nira kó má lè kókó o kó má lè kú mi. mo kí jókòó. ẹ ǹlẹ́ madam. ṣé ẹ bínú sà. at all. mo ń ṣe nǹkan ní kíchìn ni ẹ̀dẹ̀ mọ̀ tá bá ń dáná oúnjẹ lọ́wọ́ bẹ́ẹ̀ yẹn kíchìn ò kì í ṣe fi sílẹ̀. it's alright no problem. Um, orí ọ̀rọ̀ ọkọ yín náà ni a wá fún mo ti lọ síbi iṣẹ́ wọn gbogbo àwọn doctors tó ń ṣiṣẹ́ pátápátá làwa ti invite gbogbo interrogation tá ṣe so far gbogbo wọn kàn sọ nǹkan kan náà ni pé àwọn ò mọ whereabout tí wọ́n fẹ́ eh, ọkọ yín <laughs> mo wá wò pé ok ẹ jẹ́ kí n wábi kí n béèrè lọ́wọ́ yín you are the wife kò sí bí ẹ ṣe níjọ sọ̀rọ̀ pé ibi tó fẹ́ lọ nìyí Dr. Fashina kò ń ṣèyàn bẹ́ẹ̀ yẹn ẹ sọ fún mi báwo ló ṣe rìn. mi ì mọ bó ṣe rìn ẹ́ ṣé máa mú bọ́kọ mi ṣe rìn mí ni mo bí tí mo máa wá sí ni nǹkan kan ni mo kò mọ̀ wípé láti bí oṣù kan sẹ́yìn inú ọkọ mi ò dùn nínú ilé mi ò rojú ẹ lẹ̀ tí bá sọ̀rọ̀ ẹyọ kan bá ti gbọ́n mi gbọ́n ah! mo dẹ̀ try láti pè é several times kí n béèrè lọ́wọ́ ẹ pé kí ni nǹkan tó ṣẹlẹ̀ kí ló dé kó tiẹ̀ explain fún mi kó sọ anything o níṣẹ́ ló kọ̀ keep mute bẹ́ẹ̀ ni sà àmọ́ ní tó wá jẹ́ kàyéfì fún mi nínú ọ̀rọ̀ ẹ̀ ni wípé kò sí nǹkan tí ọkọ mi bá fẹ́ ṣe láyé tí ò ní sọ fún mi kódà kò fẹ́ ṣe operation fún èèyàn lọ hospital ẹ̀ ó máa sọ fún mi pé òun fẹ́ ṣe operation fún yẹn. nice one. àmọ́ bó ṣe wá dì tí ò lanu sọ̀rọ̀ fún mi tí ò ẹ wo ẹ sà kò yé mi rárá ó kọ́ mi. ẹ ẹ àbọ̀ ṣé ẹni tó jẹ́ pé ó máa ń sọ gbogbo nǹkan tó fẹ́ ṣe fún yín ṣé kìí ṣe pé yìí náà ní misunderstanding. mi ní misunderstanding pẹ̀lú ẹ àmọ́ the last ọ̀rọ̀ tó sọ kó tó kúrò nínú ilé yìí òun ni wípé ẹ̀gún kan gún un lẹ́sẹ̀ àsìkò dẹ̀ ti tó tóun fẹ́ yọ ẹ̀gún tó gún lẹ́sẹ̀ ò yé mi mi ìmọ̀ mi tó ti gún. Yeah ẹ̀gún gun lẹ́sẹ̀. ó fẹ́ yọ. ó lóun fẹ́ yọ ẹ gbà mí. ok ok ẹ jẹ́ ká ṣe sùúrù tó ti yẹn ẹ̀yin ni mo máa rọ̀ pé tẹ bá ti gbọ́ any information nípa ẹ̀ please don't take any action. ok sir. ẹ kàn sí mi. ok tẹ gbọ́ àwa máa ṣiṣẹ́ wa lọ ẹ ọlọ́run máa ṣe ní rírí. àmì ẹjọ́ torí ọlọ́run ẹjọ́ sá ẹjọ́ ṣe rí ju gbogbo ìta tí ẹ ń fà lọ fàbọ̀ látàárọ̀ ẹ ṣàánú mi ẹ bá mi ṣe ọkọ mi ní rírí fún mi. ẹ fìyẹn lẹ ẹ fìyẹn lẹ ẹnu ẹ láwàyé. náà a resolution. rí thank you very much onílé tójú bá farabalẹ̀ lóògùn ah. olórí ogun. Máìkẹ́lì mímọ́ mímọ́ balógun ah. ṣàmọ̀nà ẹgbẹ́ wa dópin bá wa ṣẹ́gun lùsífà. Máìkẹ́lì mímọ́ mímọ́ balógun olórí ogun Máìkẹ́lì mímọ́ mímọ́ balógun ṣàmọ̀nà ah. ẹgbẹ́ wa dópin á bá wa ṣẹ́gun lùsífà. àmì jésù àmì jésù àmì jésù ah, ìyá wa ọlọ́run á dúró tì ọlọ́run á wà pẹ̀lú yín eh, nínú ìrìn àjò ẹ̀mí amúmi rí wípé ọkọ yín tẹ̀ ń sọ ọ̀nà ti jìn gan wọ́n ti kíwọ́ bọ̀ àwọn nǹkan kan yẹ kán kíwọ́ bọ̀ wọ́n ti kíwọ́ bọ̀ àwọn nǹkan kan yẹ kán kíwọ́ bọ̀ ṣùgbọ́n wọ́n wá ń wá ọ̀nà eh, wọ́n wá ń wá eh, ọ̀nà àbáyọ níbi tí kò sí ọ̀nà. pásítọ̀ ìjọ níbo ni ọkọ mi wà gangan níbo lọkọ mi wà ẹ sọ fún mi ṣé àlàáfíà ló wà ṣàǹbí tó wà. àlàáfíà báwo ah! àlàáfíà báwo àní wọ́n ti wá ìrànlọ́wọ́ lọ síbi tí ìrànlọ́wọ́ ò sí. ṣé kò ah. ṣe pé àwọn gbọmọgbọmọ ló há sí. àfihàn wájú bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tí a bá fẹ́ kó bọ́ tí a bá fẹ́ kó bọ́ ṣé ẹ lè rin ìrìn àjò ẹ̀mí. mo lè rin ìrìn àjò ẹ̀mí. ẹ lè rin àjò ẹ̀mí. mo lè rin. àwẹ̀ ọjọ́ mẹ́ta ní bíríbírí bẹ́ẹ̀ ni. pásítọ̀ ẹ mo ti ṣetán bẹ́ẹ̀ ṣe wò mí màá gbà. ẹ ti ṣetán. bẹ́ẹ̀ ni mo máa gbà tó bá yẹ pé torí ọkọ mi má gbà. ìgbà wo lẹ fẹ́ bẹ̀rẹ̀ báyìí. ó ti yá tó bá ti dọ̀la ó ti yá. tó bá ti dọ̀la. bẹ́ẹ̀ ni mo ti mo ti jẹun léni. ẹ bẹ̀rẹ̀. adẹ̀ ti wà ń rọ̀lẹ́ ọ̀rẹ́ tó bá dọ̀ àárọ̀ la màá bẹ̀rẹ̀. ọ̀yá ẹ jẹ́ ká gbàdúrà. ní orúkọ jésù ní orúkọ jésù ọlọ́run alágbára ọlọ́run àwọn bàbá wa tó mú àwọn bàbá wa la ọjọ́ ayé wọn kọjá ọlọ́run ẹ ọlọ́run ẹ ọlọ́run ẹ kó má nira o kó má nira bí àlá bá gbé ní ìṣọ̀lẹ̀. ṣé o rí nǹkan tí Dr. Fashinu kò rí sí báyìí àìsílẹ̀ Dr. Fashinu ló fa ìtọ́wọ̀n ọlọ́pàá ní ibi máa tẹ̀lé wọn lọ station. gentleman ọ̀rọ̀ yìí ò lè tó gbogbo báyìí bẹ́ẹ̀ ṣe ń ròyìn just like bí mo ṣe ṣàlàyé fún yín nínú ilé kẹ́ẹ̀kan tẹ̀lé wa dé station kákan béèrè ọ̀rọ̀ díẹ̀ lọ́wọ́ yín kẹ́ẹ̀dẹ̀ má padà bọ̀ lọ́fíìsì kò lè tó gbogbo bẹ́ẹ̀ ṣe ròyìn rárá. ìyànà pa station station just like that oyè yìí wọn à ń dé station tó ń sìn from station ó court from court á lè má rí wọn. kóòtù bá o. ẹ wo sá ẹ fọkàn yín balẹ̀ kò sí kankan tó lè inú ọ̀rọ̀ lẹ̀ wọ́n sì tẹ̀ tí mo kankan pa ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ má wọ́ọ̀rì ẹ̀yẹ ká máa lọ kò sí problem sẹ́rẹ̀ǹdè Jésù fi agbára rẹ̀ hàn fòun tó lè jogún nílé mú kéèyàn rẹ̀ gbọ́. Ti sẹ́rẹ̀ǹdè Jésù fi agbára rẹ̀ hàn fòun tó lè jogún nílé mú kéèyàn rẹ̀ gbọ́. Ti sẹ́rẹ̀ǹdè Jésù fi agbára rẹ̀ hàn fòun. fi agbára rẹ̀ hàn fòun tó lè dòkú dídé mú kébìyàn rẹ̀ gbọ́. àmì àmì àmì àwa gbàdúrà a gbé wọn àdúrà sókè a sọ fún Ọlọ́run a kéde Ọlọ́run pé agbára tó wà kéré nínú ọmọ agbára tó wà kéré nínú ọmọ kó wá ìránṣẹ́ olùyẹrí àdúrà. olùkọ́ Jésù olùkọ́ Jésù lórúkọ Jésù ọlọ́run alágbára olú ọlọ́run alágbára wà kẹ́lí nínú ọ̀dọ̀ olúwa o wà yẹsù orúkọ yẹsù olúwa agbára o tó wà kẹ́lí agbára tó mú owó jáde lẹ́nu ẹja olúwa ẹ jáde lọ ẹ wá ìrọ̀sẹ́ yìí ẹ wá ìrọ̀sẹ́ yìí ẹ wá ìrọ̀sẹ́ yìí ọlọ́run ọ̀la ẹ rí lọ ẹ wá ìrọ̀sẹ́ yìí olùkọ́ yẹsù olùkọ́ yẹsù. ifá kòkó láwo láwo tìmí ọmọ langbasa. ọmọ onira ọmọ onira ọmọ ẹnìkan sàkàbí àdó erinmi nílé àdó òrìṣà ní dìtà màpò ọlọ́jà ní màbọ̀ ọ̀sùn bọ́lájọ́kù ọmọ òkété tí mẹ́yìn erin fọn ọmọ àgbàkan àgbàkan tí wọ̀dọ̀ tí ọmọ tí sáré gangan lórí ewé onílé ọmọ wọ́wọ́lé di ọmọ alàgbàlùwọ̀ òsòdì ọmọ abúlẹ̀ o mo fẹ́ kẹ́rọ̀ wa, mo fẹ́ kẹ́rọ̀ wá bẹ́ẹ̀ bá ń bẹ lágbède méjì ayé wọ̀run ni ọ̀yá mo fẹ́ kẹ́ dọ́mà ọlọ́hun mo fẹ́ kẹ́ dọ́mà ọlọ́hun olúwo òru o ẹ̀yin náà. ẹ ṣé mo dúpẹ́ mo dúpẹ́ o wọ́n ní ẹni tó nímọ̀ jù ni lọ irú wọn ni wọ́n kọ́ nípa ìdí dùn ló jẹ́ kí n sátọ̀ yìí wá mo fẹ́ kẹ́ gbà mí ẹ ràn mí lọ́wọ́ mo fẹ́ kẹ́ romi lágbára mo fẹ́ lọ rèé jìjà kan tí ọba sì lọ́wọ́ yín nú yóò lẹ́yìn ẹ dákun ẹ wo nítorí àwọn olóòṣà sàǹbẹ̀lẹ̀kẹ ni o àwọn ni wọ́n tẹ̀dó sínú ayé Dr. Fáṣínà wọ́n ti sọra wọn di kànáńjẹ́gbọ́n wọ́n fẹ́ gbẹ̀mí rẹ̀ gbà tí ò lérò ọmọ ọgbà sí ni ó ti sádọgbà mo sì fẹ́ kọ́ gbà mí ó gbà á mo wá wò pé tí n bá ní kí n dá lọ bí ìjà yìí bàbá agbára mi ò lè ka ìdí nù ló jẹ́ kí n pè yín gbogbo agbára tá ẹ bá ní mo fẹ́ kẹ́ ẹ fi ràn mí lọ́wọ́ nítorí kí n lè ba àjàjà náà lájà yanjú lájà borí ẹ dákun ẹ sọ bí dàpátá pààrà tó jẹ́ pé n ti ń bá kọlù olúwarẹ̀ ó kù fínfín ni ẹ dákun ẹ ṣàánú mi. I need to defeat the great empire and its demons. ẹni tọrọ ó kan lọ́wọ́ èṣù kó múra láti fẹ́ gbẹ̀rún san ó gbé rẹ̀ fẹ́ rí kúsá láìsan gbèsè tó jẹ́ ìyá kú ṣùgbọ́n o igbe ìyàwó rẹ̀ ti kàn wá lóde ọ̀run ọ̀run sì ti rì gbìgbì a ó fún ọ lógun náà lájàṣẹtẹ̀. Ah, tẹ bá lè ṣèyí fún mi inú mi ó dùn àjàgùnmọ̀lẹ̀ wọ́n mọ̀ lórí ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ ẹ jọ̀ọ́ ẹ dákun. àjàgùnmọ̀lẹ̀ lóde ọ̀run eléyìí pọ̀ ah, eléyìí pọ̀ ah, èmi nìkan tán ah, èmi nìkan tán ẹ ṣé mo dúpẹ́ o ọpẹ́ ní pẹ́ ní sáyé àwòdì ayé ìyìn ní fúnni ní ìyàwó òde yìí bá a bá ṣe ni lóore tá a bá dúpẹ́ ó dàbí ọlọ́sà kónilẹ́rù lọ bẹ́ẹ̀ ni bá a bá pagún jẹyẹ tí ó panijẹ a sì wá kù níwọ̀n níwọ̀n àjàgùnmọ́lẹ̀ àjàgùnmọ́lẹ̀ lóde ọ̀run o olúwa àgbà olúwa àgbáyé mo mọ̀ lóore o mo dúpẹ́ o mo dúpẹ́ o ah, ah, ah. alákòóso ẹ̀dá yìí ẹ mọ̀ bínú sí mi fásákẹ́sẹ́ nílùú Òṣùgbó ni ó ṣe wípé ẹni bá lu ńlá yóò san ẹgbẹ̀fà ẹni bá lu kékeré yóò san ẹgbẹ̀fà. kò sí gbogbo ọ̀nà tí wọn ò ti fi ranjú mọ́ kò sí gbogbo nǹkan tí wọn ò tí ì ṣe fún Fáṣínà kò mọ̀ tí ì ṣe déédéé. Fáṣínà mọ̀ dí ọ̀rọ̀ àmọ́ ó kàn mọ̀ọ́mọ̀ ń já àbùjá èké ni bẹ́ẹ̀ ni àmọ́ ìwọ gangan okó okú gbógun lájà ní ọ̀ ikú ti pa ni alùjọ̀nú èèyàn tí í dánimọ́lẹ̀ láì fọwọ́ kan ni ó mọ ohun tó yẹ kó o ṣe. jókòó. o fẹ́ gbógun sọ àbí ilé ayé sú ẹ o lówó lọ́wọ́ èmi tó ń wò yìí ojú ò èmi ni aláṣẹ ẹ̀dá ayé akara bitiko mo yọ ọlọ́gàá àrùn mo lálẹ̀ bẹ́ẹ̀ bí oṣù mari hmm. yóò mọ̀ pé <laughs> inú tẹ́ḿpìlì tó wà yìí mo lè yọ̀ǹda ẹ̀ fún ẹ bí n bá sì wá yọ̀ǹda ẹ̀ fún ẹ ó di olówó o o di ọlọ́lá o o ọlọ́rọ̀ o ó dẹni tó ń fa àwọn obìnrin mùgbẹ́mùgbẹ́ rọ̀gbọ̀dọ̀ rọ̀gbọ̀dọ̀ lòbà bẹ́ẹ̀ni ṣó o sì fẹ́ kú àbí. Hmm. ikú arékété lórí mi mi ò lè pokùnso mọ́ nígbà tó jẹ́ pé nítorí tí mo ṣe fẹ́ pokùnso náà ni pé kò sí nǹkan kan lọ́wọ́ mi mo kàn dààmú káàkiri kó tó di pé nǹkan kan gbé mi kúrò níbi tí mo ti fẹ́ pokùnso tí mo fi rí yín níbi tí mo ti rí yín. wọ́n ti ṣeéṣe o ó dàdéhùn kò dẹ gbọ́dọ̀ yẹ àmọ́ iṣẹ́ kan tó o máa ṣe o. kò sí iṣẹ́kíṣẹ́ tí mi ò lè ṣe níwọ̀n ìgbà tẹ́ ti jẹ́ kí n mọ̀ wípé ẹ fẹ́ fún mi lówó ẹ fẹ́ fún mi lọ́lá kò sí nǹkan kan tí mo fẹ́ kẹ́ ẹ̀ ní fún mi hmm. kò sí nǹkan tẹ́ ẹ ní kí n ṣe tí wọ́n ò ní ṣe kò sí ọ̀nà kan náà tí wọ́n ò ní gbà láti fi níláárí inú ayé mi nǹkan máa kí sẹ́sẹ̀ ràgó. kò sí kí sínú ayé tèmi náà kò sí kí sínú ayé mi kò sí ní ta ní kí n ṣe tí wọ́n ní ṣe ibi tẹ́ bá ní ìrìn sí wọn ò rìn síbẹ̀ ohun tẹ́ bá ní ìṣíwò wọn ò ṣíwò ohun tẹ́ bá ní gbé wọn ò gbé ẹ̀yin ní kí n wọ́ kò tó bí wọn bá ní wọ́ kódà ẹ̀rì mi mọ́nu kó sí ẹ̀rì mi mọ́nu kó sí wọ́n jáde tó bá máa ti wá. ajẹ́pọ̀ ti dàdéhùn ó dẹ̀ ti ṣẹ́ ó ti di dandan ó di dandan láti wákàtí ọ̀wọ̀ yìí dolówó ó dọlọ́lá ó dọlọ́rọ̀ ó dẹni tó ń ráyè lò ó dẹni tó ń rí gbà lò ó fobìnrin rọ̀gbọ̀dọ̀ mú gbọ́ mú gbọ́ mú gbọ́ rọ̀gbọ̀dọ̀ rọ̀gbọ̀dọ̀ èyí tó pọ̀ tọwọ́ tẹsẹ̀ bí ọ̀lẹ̀lẹ̀ ó bẹ̀rẹ̀ sí fi wọ́n lùgbà. Hmm. Hmm. aláṣẹ ìdáyé hmm. a kì í dáwọ́ wò n ò fẹ́ pàṣẹ níbi tẹ̀yìn àgbà wà ní n ò fẹ́ kọjá àyè olórí nìyí mo mọ tí mo lè ṣe tí ò fi bá afẹ́fẹ́ lọ mo mọ tí mo lè ṣe tí ó sùn tí ò ní jí mọ́ àwọn àṣẹ gbọ́dọ̀ wá láti ọwọ́ òkè àmọ́ kò sí bó ṣe lè wù kó rí bó pẹ́ bó yá tó bá tó àsìkò fún gẹ̀lẹ̀dẹ́ rẹ̀ láti jó yóò bọ́ tàjó bó pẹ́ bó yá tó bá tó àsìkò láti fi ipò sílẹ̀ kó fàdàgbẹ́ ètò rọ̀ yóò fẹ́ràn ẹ dákun ẹ fún mi lásìkò díẹ̀ oyè àwòdì ló wá jẹ yìí o ọ sì gbọ́dọ̀ mọlẹ dádìyẹ gbé ọ àsàn kó o tètè mú àgùntàn rẹ so kó tó bùrìn bùrìn bùrìn tí ó fi kó sọ́wọ́ mọ́lẹ̀ bó bá fi lè kó sọ́wọ́ mọ́lẹ̀ ajẹpẹran lọnu àkẹ ajẹpẹran lọ àkẹ hmm, mo sọ yìí mo dúró náà. the great emperor, ruler of the great Himalaya Empire. Great emperor. Ẹ wo, ẹ má jẹ́ káwọ́ pé ẹnìkan ló mú ẹnìkan débi yìí o. Láti jọ taláyẹ ti dáyé ẹnìkan náà ló máa mẹ́nìkan débi kan. Ẹ wo àrífín pọ̀ o, àrífín pọ̀ fún yín mi ìdè láìkí ẹni tèmi. Ẹjọ́ tó bá yẹ kẹ́ ẹ ṣe ẹjọ́ ẹ ṣe. Ẹ ló dáwọ́ yín the great emperor mo mọ̀ pé yóò ja gbogbo ilé nu tẹ́ mi láàrin yín ọ̀dà ẹ mọ́jọ́ yà yín lẹ́nu ẹ wò mí àgbélédàfà lèmi jẹ́ bẹ́ẹ̀ mẹ́rin ẹ̀ mọ́hùn erin ni bẹ́ẹ̀ mọ̀sà ẹ̀ jí ọlọ́bẹ̀ bọ́ọ̀ bàrà gbélédàfà rí ọyẹ kó o ti máa gbórúkọ mi bẹ́ẹ̀ ni àgbélédàfà gbẹ́yìnkùlé mọ yodù tó wù apá kan ajílẹ́tẹ́ apá kan bàrùbá àlùjọ̀nú èèyàn ti bọ́ọ̀sà lájọṣepọ̀ mo dé bá yín lálejò lónìí. olórí burúkú kò sí bó tilẹ̀ wù kẹ́ ẹ rí tẹ́ ẹ bá tilẹ̀kùn lé olóríire ẹ rí wọn lẹ́nu ọ̀nà ọbẹ̀ ara wọn rèé o. Ah! torí gbogbo òhalẹ̀ rẹ kò pa lákàá tó ń láàgùn tọrùntọrùn tabẹ́tabẹ́ sọ́ọ́rí pé lórí burúkú làwọn tó yan ó láyàláyà ọwọ́ inú ààfin èmi ẹ̀ ń pọ̀ wá. àbọ̀ abálọ̀ rẹ̀. bájà rẹ bá pógún ọdún láyé kò sí bó tilẹ̀ wù kó rí ẹran ògùn ni. ìwọ ń sá káàkiri ó yáwó lọ́wọ́ bèbèdì tó o sì mọ̀ pé bèbèdì bá bá ńláyà láyà ikú ni ogbè rẹ wá rí kú o wá bẹ̀rẹ̀ sí ní sá káàkiri kò síbi tó o fẹ́ sá lọ fúnra rẹ ló fẹ́ ṣe ara rẹ rí wá bí èmi gan lẹ́bí rẹ ó bọ̀. ẹ wọ òrìṣà ìlú òní tóbi kápá òru ọlọ́ka ẹ gbà fáì. mo mà gbọ́ lágídí mo mà gbọ́ òní fẹ́ kú ọ̀fẹ́ ṣèṣe ọ̀gá ọ̀fẹ́ ṣèṣe alágbára ṣùgbọ́n ọlọ́pàá òní ni kò ní dọ̀la òní arí orí amọ̀ orí òkè gbogbo òkè mẹsẹ̀ òkè gàrídà ọba làwọn méjèèjì èyí tí wọ́n bá tó ayé lójú èyí tí wọ́n bá dé ayé lóde ọ̀yá kí wọ́n gbé ọmọ ìjọ. kẹ́ ọ̀tá àbí ọ̀tá bí ní bá ń ṣe òdu ọgbọ́dọ̀ rọ̀ dókítọ̀ ah, ah. dókítọ̀ pàṣẹ dókítọ̀ kí ló ṣẹlẹ̀ dókítọ̀. Ah, kábíyèsí. kí ni mo wá débi. Ah, ah. Ah, kábíyèsí rè eh? irú kẹrẹdà ẹ tẹ̀ dúró mò ń sọ̀rọ̀ ti tèmi gangan kọ́. abẹ́rẹ́ mi báyìí. ta ló kí ló gbé mi kúrò lọ́fíìsì. Eh? adéyìnlá kábíyèsí. kí ló ṣẹlẹ̀. kí la wá ṣe ń bí kò yé mi. Eh, mo ti bára bí èsì tí ẹni hmm? bí ẹ bẹ́ẹ̀ kó wa lẹ́yìn. kò yé mi. kàbíyèsí dídí ọba àlù. Eh, ẹ dá ayé lẹ́wà ah! ẹ̀yin kẹ. Eh. bẹ́ẹ̀ ni èmi ni èmi àkàrà àbìtìkù ọkùnrin kúkúrú bí ikú ọkùnrin takuntakun lóde ìrànjẹ́. ẹ̀yin wọn wọ̀nyí ẹ̀yin ọ̀dàlẹ̀ ẹ̀yin ọ̀dàlẹ̀ ẹ̀yin òbílẹ̀ jẹ́ pépà mo dá yín lọ́lá ayé mo fún yín lówó ayé mo fún yín ní tó fi ń lò gbà ẹ ní gbogbo ẹ̀tàn ìyìn windo ìyìn windo. Hey! ẹ ti kọjá àyè yín ẹ ṣe ń tó yẹ kẹ́ ẹ ṣe lẹ́yìn tí mo dá yín lọ́lá tán. ẹ̀yin máa dáhùn yóò ẹ̀ẹ́nà tí wọ́n bàjẹ́ bẹ́ẹ̀ ṣe ń wò wọ́n yẹn wọ́n jayé o ayé alábátáná jẹ ayé ìjẹkújẹ ẹ wo eléyìí eléyìí ó ń fowó sọkùnrin láristo ẹ wo oníkun láì eléyìí tá à wo. wò yìí ó dábìrà ó dábìrà ẹ wo lórí dán ọkọ yìí ah, ó pitú méje tó ń panu gbó ẹ wo ìtẹ́ iná lọ́hùn yẹn ah, obìnrin mẹ́ta lẹ́ẹ̀kan ṣo ni ẹnà tí wọ́n ta ẹnà tí wọ́n bàjẹ́ ẹnà kó wọ́ọ̀lù bàbàrà gidigbo ẹnà kó wọ́ọ̀lù àwọn olórí ibú ooo. Oh owó ọmọ láṣẹ la ẹ ti jẹ ẹnu ẹ jẹ mi fún ẹmí jẹ mi mọ ẹ o yẹ tẹpamọjọ tẹpamọjọ onífọwọ jẹ. láyé mi bí mo ṣe farabalẹ̀ tó. ṣó yẹ kó jẹ́ pé mi èmi ni màá yan irú ẹ̀dá báyìí ní ọkọ ẹ̀bọ́ra ẹ̀bọ́ra ní ẹ̀ ẹ̀bọ́ra jàtijàti ṣó yẹ kó jẹ́ pé mi èmi ni màá yan irú ẹ̀bọ́ra ẹ̀bọ́ra irú ẹ̀bọ́ra yìí ní ọkọ ah! ayé mi ibo láyé mi wá padà já sí ìyá ọlọ́wọ́ lẹ́nu mi pé Ah, ẹ wò. olóhùn ló mú ọkọ tó lọ tójú bọ mi ò lọ́wọ́ ní gbogbo eléyìí tó ṣe yìí bẹ́ẹ̀ ni mò ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ò sọ fún mi mi lọ́wọ́ ní gbogbo eléyìí. ẹ wò ẹ wò ẹ má ti sọ̀rọ̀ èdè fàmìfà débi pé yóò wá di àríyànjiyàn mẹ́yìn méjèèjì lọ́wọ́ hmm. ọ̀rẹ́ mi ọ̀ tí ì dẹ́bọ̀ra àbọ̀ wàá bá ní ọ̀rọ̀ tiẹ̀ mò ń bọ̀ bẹ́ẹ̀. bọ́sùn máa dèèyàn ni. ayé mò ń bọ̀ ah, ah. ọ̀ ṣe ṣe sùúrù ah. ṣe sùúrù ọmọ ṣe o obìnrin àtẹ̀yìntọ̀ àjàlá ta ń nà ṣèbẹ́yìn náà nù. bàbá bíi ti báwo bíi ti báwo ẹ ẹ mọ pàrọ̀ nǹkan tó kì í ṣe tèmi mọ́ mi o ẹ̀yin náà nù mi ránṣẹ́ bó ṣe wà yìí o mi mọ̀ ń pa ẹ o mi mọ̀ pa ẹ mo ṣe wà mi mi mi lọ́wọ́ ń o mi lọ́wọ́ ń mo ṣe wà yìí ọwọ́ mi nìyí o. ọ̀dà owó mi ni yóò. bọ́ọ̀ lọ́wọ́ ń bẹ̀ bọ́ọ̀ lẹ́sẹ̀ ń bẹ̀ ìwọ náà ò fi ti ara rẹ̀ gbọ́ nísìn. ẹbẹ́ yìí náà kọ́ yìí ẹ̀yin lẹ́ ń tì wá ń tìkùtì bẹ́ẹ̀ ni táwọn ọkùnrin ọ̀bá lówó lọ́wọ́ nù lé ẹ̀yin lẹ́ẹ̀ mọ̀ sọ fún wa pé kálọ̀rì fagidi lówó kálọ̀rì fagídí lọ́lá kálọ̀rì fi agídí ní nǹkan tí ọwọ́ wa ò tó tá a bá wá fi owó wa tá a fagídí fi gọ̀gọ̀ fa nǹkan léra wa lórí ẹ dákun bò là ń gbé bọ́ sẹ́yìn ọmọ pé nulẹ̀ náà là ń gbé bọ̀ ni yọ jalè yín lórí yọ jalè ọmọ lórí ohun tó ṣẹlẹ̀ sí ọkọ rẹ̀ ni bẹ́ẹ̀ ni nítorí pé wọ́n ló tì í tó o bá mọ̀ ní ìsìn ọ̀wà máa mọ̀ tìbí tire báyìí là ayé bẹ́ẹ̀ ni ọjọ́ tíbi rìn ọjọ́ náà ni ire náà rìn wọ́n jọ rìn papọ̀ ni ọjọ́ tí ire tiẹ̀ rìn tó yẹ kó ṣe alábàápàdé oríire tiẹ̀ ṣebí wọ́n ló kú bá pè é. kékeré àtúngorí ẹni bíyà ńlá bá gbé ní ìṣọ́lẹ̀ irú ayé wo ni wá wá yìí. kì í má ní sí ìyókò mi. Hmm. abẹ́wò àgbà hmm. mi kálẹ̀ ń tó tún ní kọ́kọ́ mi wá ṣe interview báyìí kálẹ̀ ń tó ní kọ́kọ́ mi wá grant interview ó ṣe jẹ́ pọ̀rọ̀ dókítà ìṣá olúwa lórí ẹ̀mí ọmọkùnrin. bẹ́ẹ̀ni ṣé mo ní mẹ́sẹ̀gì ni ah irọ́ o fóònù ẹ fẹ́ kú ni bọ̀ mo ti bẹ́ẹ̀ pàṣá. ókè ó ṣe. sotiri ah. látara àbínú látara kóbìnrin ó wà kó má lè ní sùúrù látara sùúrù tó yẹ kó ní tó ọkọ̀ tó lé ní òun ló sún un débi tó dé yìí wò kò tí ì dẹ́tẹ̀ o kò tí ì dẹ́tẹ̀ ṣe báwọn àyè kan ni mò ń sì ń wò lára rẹ̀ yìí tí ò tí ì ṣẹ́tẹ̀ bẹ́ẹ̀ yóò dẹ́tẹ̀ láti orí báyìí tí ó fi dé ìkànnì ẹ̀sẹ̀ ni ah. bẹ́ẹ̀ ni wàá máa gbọ́. bẹ́ẹ̀ ni wọ́n máa jáde lára rẹ̀ báyìí wọ́n tún máa wọ yàrá mi wọ́n yọ pálọ̀ wọ́n yọ yàrá wọ́n yọ fèsì mi à ń fèsì òsì lára ah. bẹ́ẹ̀ ni ọ̀ sì gbọ́dọ̀ pa nù wọn bẹ́ẹ̀ ni ọ̀ gbọ́dọ̀ pa nù wọn èyí ò bá wọn àbákúlá ṣe wúrẹ́ o ọ̀ wá gbọ́dọ̀ fi ilẹ̀ láàrin ìṣẹ́jú kan sí kejì ibikíbi ìríbikíbi tó lè sá lọ láyé yìí àfi tí ìbá ṣe wípé ẹsẹ̀ rẹ̀ ń tẹ̀lé lẹ̀ lókù tátẹ́gùn ọ̀bá fẹ́ sí ọ níbi tó ọba sá lọ lókù òun ló lè mú jẹ gbé tátẹ́gùn bá ti fẹ́ sí ọ tó o sì fi ẹsẹ̀ méjèèjì tó o fi tẹ̀lé báyìí ọ ní lọ́jọ́ mẹ́ta tó fi lọ rí bá torí pé yóò ṣe ló bá parí. bẹ́ẹ̀ni ó parí o ó sì tán o. kò tí ì tán kò tí ì parí kò tí ì tán eléyìí yóò máa kọ́ gbogbo obìnrin tó kù yóò máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ wípé ẹ má máa ti ọkọ yín tìkùtì ẹ má máa lé ọkọ yín rárá kò ní kó lọ ṣe oríire wá ní. oríire kọ́ lọ ní kọ́ lọ ṣe bẹ́ẹ̀ yẹn bá fẹ́ sọ fún yẹn kọ́ lọ sóríire ó ní bí wọ́n ṣe ń bá yẹn sọ ní pẹ̀lẹ́ǹkùtù ni wọ́n fi ìwọ́ tì í yóò máa kọ́ gbogbo obìnrin tó kù láyé yóò máa kọ́ wọn lọ́gbọ́n wípé èèyàn máa wípé èèyàn gbọ́dọ̀ máa fi agídí ti ọkọ èèyàn bẹ́ẹ̀ ni sọ̀ǹgbọ́n mi èyí tó ṣe títí ẹ̀ mo ti pè é mo ti sọ fún un ẹ̀yìn ṣùgbọ́n Elédùmarè ò ní jí ó kú báyìí yóò dàgbà yóò dògbò ó wá lè jẹ́nu àìsàn náà ni ó ti lo gbogbo ẹ̀ o. bàbá lòun ò ní jẹ́ kí n ṣe kí ni ah, ah, eh, n ò gbọ́ yé dáadáa o àìsàn rèé rò káyọ̀ ìyẹn ju agbára mi ibi mo lè sì dé mo sì dé bẹ́ẹ̀. ní bàbá bí akéjì gbé sọ́dọ̀ yín fúngbà díẹ̀ nù wọ́n á máa fún yín lówó. kílẹ̀ ń wò ìrọ́kẹ́ ifá bí n bá là mọ́ yín láwùjẹ n tẹ́ ẹ̀jẹ̀ lẹ́ẹ̀mọ́ pọ̀ èmi ní kí n bá dẹ́tẹ̀ orí yín ò dáa àbí ẹ̀ máa gbọ́rọ̀ òsì kí n jí atẹ́lẹ̀ ni. bó bá nira o. lọ́dọ̀ mi mo má nira o. àpòyọrí ni mí mo dúró lórí igi mòró èmi nẹ̀jẹ̀ tí ń mú yàn èmi gbàgbọ́ láàjì fún òògùn alágbèrè ọkùnrin ogun alábàbí ọkùnrin ìjà. àló jalè àlàó nínú yín alani olórin. àwọn òjàlè alani olórin o. alani ìwọ tí wọn bá rán ẹ sí mi àbúrò ló rán ra ẹ yẹ kó yára ẹ. fi sínú aṣọ fún mi ti gbàgbàdà rẹ̀. kí ló ṣe máa ń lọ sí ìlú ìlú. apẹ́ ní ọ̀sà ló pa pẹ́ bọ́ọ̀bù wà fún láyé ò ní àyà àkàlà gbọ́dọ̀ ọ̀rọ̀ bóyá mo fẹ́ gbé bímọ. a mọ̀ pé ọmọkùnrin àbánáwọn lọ sí i. ṣe ń lọ ni ẹ make sure pé kò débi tó ń lọ kò dẹ̀ padà wọnú ilé yìí. ń ṣe nínú igbó àgèjì yìí. wọ́n nípa ẹ̀mí mi ni wọ́n fẹ́ pa mí ni.